màgòmágó tó wà nínú ètò ìdìbò ló mú ká lọ sí ilé ẹjọ́ Ismail Omipidan ló sọ bẹ́ẹ̀ Ismail Omipidan tí ó jẹ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ni Gbóyèga Oyètọ́lá lásìkò tí ó ń kópa lórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ láàárọ̀ òní náà ni ó kẹnubọ ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ wọn nípa gbígbé ọ̀rọ̀ àbájáde ètò ìdìbò tí ó gbé Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú PDP wọlé. ṣe rí nígbà tí a parí ètò ìdìbò ọ̀pọ̀lọpọ̀ ló ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kàyéfì hmm. wípé pẹ̀lú akitiyan gómìnà pẹ̀lú iṣẹ́ ribiribi tí a ṣe hmm. bí ètò ìdìbò yẹn bó ṣe lọ bó ṣe lọ mo dẹ̀ rántí wípé ní ọjọ́ sunday lọ́jọ́ tí wọ́n kéde èsì ìdìbò àmọ́ láǹfààní láti wà lórí àwòmáwòrán mm. nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ yẹn ni mo ti ṣe lálàyé wípé a sì ń wo gbọ́n ọ̀tọ̀ òdìbò sọ ṣùgbọ́n àwọn kan tèmi rí tó dá mi lójú mm. lápá abìkan pàápàá jùlọ ní ẹ̀dẹ̀ north south mo ní ní aago méje alẹ́ tí gbogbo àwọn oníwèé ìròyìn ti kéde pé wọ́n ti parí ètò ìdìbò hmm. mo ní ní aago mẹ́sàn-án sáago mẹ́wàá alẹ́ wọ́n sì ń dìbò níbẹ̀ hmm. mo ní bí lè mọ̀ kankan mo mọ̀ yẹn hmm. mo ní ṣùgbọ́n a sì ń ṣèwádìí lọ́wọ́ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ bó ní ètò ìdìbò ṣe lọ nígbà tá a bá parí ìwádìí wa làá mọ̀ bóyá a lọ ilé ẹjọ́ àbá àní lọ sílé ẹjọ́ tó gbà tá a parí ìwádìí ìwádìí wa fi hàn dájúdájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ni wọ́n ti dìbò tó jẹ́ pé àkọsílẹ̀ àwọn tó yẹ kó dìbò àwọn tí wọ́n padà dìbò mhm. ó ju iye àkọsílẹ̀ tí wọ́n kọ lọ hmm. pé àwọn tó yẹ kó dìbò tí a mọ̀ sí accreditation hmm. adẹ̀rí kínní ní àwọn agbègbè bíi ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ó lé ní kankan. àwa lọ sílẹ̀ tó àwọn kan ní ah, kí ló dé tá a lọ ilé ẹjọ́ ẹ ṣàfẹ́lẹ́ àwọn ìkíní ò ṣe dání a ní aláwọn èèyàn ò ṣe dá tẹ́ bá wo ètò ìdìbò wa àtúnṣe ń bá nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe tó kù díẹ̀ káàtó hmm. táwọn èèyàn ń gbé lọ ẹjọ́ tó ń jáde síta òun ló fi ń mú àtúnṣe bá mo nídò ìdí táwa náà fi lọ hmm. òun ni pé a rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan hmm. tó jẹ́ pé a mọ̀ pé tán bá fojú tó hmm. ó tún máa mú àìdàgbàsókè bá ètò ìjọba ara wa tá à ń ṣe ní gẹ́gẹ́ bí àpèjúwe nígbà tá a apply fún àwọn aláṣẹ ètò ìdìbò tá a mọ̀ sí INEC a ní kán fún wa ní rìpọ́ọ̀tù BVAS. Mm rivers yẹn gbogbo alámọ̀ wípé òfin tuntun ó sọ wípé gbogbo ẹni tí ó bá dìbò accreditation rivers ni kò sí nǹkan míì lẹ́yìn ẹ̀ hmm. nígbà táwa gba rìpọ́ọ̀tù rivers tá a yẹ rìpọ́ọ̀tù rivers yẹn o ibẹ̀ láti rí gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ tá a gbé lọlé ẹjọ́ hmm. nígbà táwa gbé lọlé ẹjọ́ tán tá a submit petition hmm. lẹ́yìn bí oṣù kan ni Eh, ètò eh, elétò ìdìbò hmm. wọn bá tó ń fi rìpọ́ọ̀tù míì síta hmm. wọn bá tó ń fún PDP so ọ̀tọ̀ ni rìpọ́ọ̀tù náà fà wá ọ̀tọ̀ ni rìpọ́ọ̀tù náà fún PDP àwọn ń sọ wípé eh, nígbà táwọn fún wa lé rìpọ́ọ̀tù àwọn ò tí ì ṣe synchronization hmm. ah, àwọn kọ̀ọ̀kan wá ń béèrè pé ah, tẹ́ ẹ̀ bá tí ì ṣe synchronization rìpọ́ọ̀tù tẹ̀ fún wa ó lè fi kéde èsì ìdìbò so ṣé ìyẹn wá túmọ̀ wípé ìgbà tẹ kéde èsì ìdìbò ẹ tí ì àwọn sẹmọ ó ti wà nílé ẹjọ́ gbogbo àwọn ìbéèrè òun ni ilé ẹjọ́ máa bá wa béèrè hmm. ìpè kí nìdí tí INEC ó ṣe fi gbogbo àṣepọ̀ méjì síta hmm. tí ò dẹjọ́ ra wọn.